وعلى آله وصحابته أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه بسم الله الرحمن الرحيم أسعد الله kó lọ́dọ̀ àṣẹ ìtọ́ni ẹni ẹni tí ọlọ́run bá ti halaka asáde ọlọ́run awáṣẹ ọlọ́run kó lọ́dọ̀ àṣẹ ìtọ́n kó má jù ó lọ́wọ́ sọ̀rọ̀ wa èyí tó ti lọ́wọ́ sí ọlọ́run kó bá ní yọ ẹ̀ kú o tafsir àlàyé ọ̀rọ̀ ọlọ́run táàmù sí alukuraanu karim èyí tí a fẹ́ mẹ́nu lílọ́ọ̀yì ọlọ́run má jẹ́ kí àṣẹ ìtọ́n kó gbẹnu wa sọ̀rọ̀ àwa tá à ń gbọ́ náà má jẹ́ kí èṣù kó wí nǹkan míì sétí wa tó yàtọ̀ sí ọ̀rọ̀ ọlọ́wọ́ bá ta ń gbọ́ yìí. bisimilayi rahmani rahim abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọlọ́wọ́ ọba tí ń jẹ́ Allah ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ aláìrọ̀ Suratul A'raf tá ń bá bọ̀ lánàá òun náà ní súra ẹlẹ́ẹ̀kejì nínú Al-Qur'an tá a gúnlẹ̀ sí lánàá òun náà ní àyà kẹrìndínlógójì tá sí thirty six a mọ̀ tẹ̀síwájú ní àyà ìkẹtàdínlógójì tá a sí thirty seven lónìí ọlọ́run kò ṣàánú wa súra àyà thirty seven rẹ̀ bá nìkan. أعوذ بالله افترى على الله كذبا أو كذب بآياته أولئك ينالهم قالوا ضلوا عنا على أنفسهم أنهم كانوا كافرين الحمد لله رب العالمين ọpẹ́ ní fún ọlọ́run ọba àjọkẹ́ ayé àṣàkẹ́ aláìrọ̀ lẹ́yìn tí ọlọ́run ọba àlékè ọlá tó jẹ́ ká mọ̀ lánàá pé kálukú ló lásìkò tiẹ̀ tí ó lò lérí lẹ̀ ọ̀kọ̀ọ̀kan wa ni ìjọ wa ni àbí ìlú àbúrílẹ̀èdè àsìkò tí wọ́n lè lórí lẹ̀ kò sẹ́ni tó lè tayọ ẹ̀ ẹnìkan ò sí ilé pé ó má di àsìkò náà kó tó gbò lérí lẹ̀ ọlọ́run tún jẹ́ òye wa lánàá wípé àwọn òjíṣẹ́ ọlọ́run wọn ò máa wá sórílẹ̀ yẹn ni pé òun ò ní pa àwọn ọmọ èèyàn tì lórílẹ̀ láì ìfún wọn nítorí sọ́nà gbogbo ẹni tó bá tẹ̀lé mọ̀nà àwọn òjíṣẹ́ àwọn ni wọ́n ṣe oríire ẹni tó bá kọ̀ abótakò abópinirọ́ àwọn yẹn ni wọ́n ṣe orí ibu ọlọ́run mẹ́jà ṣe orí ibu lónìí ọlọ́run tó fẹ́ ká gbọ́ àlàyé kíkún lórí àwọn tí wọ́n ṣàyà kókó nàkí sí ọ̀rọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run kàkà tí wọ́n fi tẹ̀ lọ́rọ̀ òjíṣẹ́ ọlọ́run ìfẹ́ ẹnu wọn ni wọ́n tẹ̀lé ọlọ́run ní faman azlamu mimman iftara ala Allahi kadiban aw kadhaba bi ayatihi ulaika yanaluhum nasibuhum minal kitab. حتى إذا جاءتهم رسلنا يتوفاهم يتوفانهم قالوا أينما كنتم تدعون من دون الله قالوا ضلوا عنا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين ọlọ́run ní òun fẹ́ júwe ẹnìkan fún yín àbọ̀ òun fẹ́ júwe àwọn kan fún yín àwọn wo ni àwọn tó ṣe wípé ọ̀rọ̀ ọlọ́run ọba wọn ò gbà á gbọ́ ṣùgbọ́n kàkà tí wọ́n fi gbọ̀rọ̀ ọlọ́run ọba wọ́n ń dàdà pa arọ́mọlọ́run ni ọlọ́run ní famen abdulhamu nígbà náà man abdulhamu talẹ́ni náà tó ṣàbòsí mímẹ́ni tààrọ́ aláàlọ́ ìkàbíbá tó ẹni tó dàdà pa arọ́mọlọ́run talẹ́ni náà tó ṣàbòsí tó ẹni tó dáadáa pa rọ́mọ́lọ́hún àwọn kan dábàá bi àyà àti ì tàbí ó pe àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba nírọ̀ ọlọ́run ní ìwúlá ìkà àwọn wọ̀nyí yanẹ́lù umnasibu minal kitab yóò tẹ̀ wọ́n lọ́wọ́ ìpín tiwọn ti ń bẹ nínú tírà ọlọ́run lè yàn nìkan kọ́ ọlọ́run ní ùláìka ọlọ́ni àwọn wọ̀nyí yóò tẹ̀ wọ́n lọ́wọ́ ìpín tí wọ́n ti ń bẹ nínú tírà yóò máa tẹ̀ wọ́n lọ́wọ́ títí ni wọ́n sì máa gbáyé títí tí àsìkò wọn tí ó fi tó ìdàjà àti mùrùsùlù náà nígbà tí àwọn òjíṣẹ́ wa tí wọ́n bá wá bá wọn yàtọ̀ wà tí wọ́n gba ẹ̀mí wọn ọ̀lú wọ́n sọ yí pé àwọn òjíṣẹ́ náà aynama kuntum tad'una min dunillah àwọn tẹ́ ń pè yàtọ̀ sọ́lọ̀ ọba níbo ni wọ́n wà kọ́ọ̀lù wọ́n dáhùn pé dọ̀lù àná àwọn wọ̀nyí wọ́n ti pa wá tì àbí wọ́n ti sá wa lọ́wọ́ àárí wọn mọ́ àti fi wọ́n ṣàwá àfẹ́kù àṣàfẹ́kù wọn àfi wọ́n ṣàwá tì wàṣáyídùn aláǹfùsìn wọn jẹ́rìí lé làwọn lórí pé ànàhùn kànú káfírí pé kẹfìrí làwọn eléyìí nìtúmọ̀ àyà yìí ní bọ̀rọ̀ gidi àmọ́túmọ̀ rẹ̀ ní fọ́sí wẹ́wẹ́ ọlọ́ọ̀ni famen adlamu mimman iftara ala Allahi kadiba ta ló ń tọ̀ tó tún wá ṣàbòsí tó tó ẹni tó dáadáa parọ́ lọ. àwọn kádàbàbí àyà tí í ayé aya ti munazala àbó pé nírọ àwọn aya ọlọ́run ọba tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ nínú aya yìí ọlọ́run fi ń yé wa wípé kíní tí wọ́n ń pè ní zolomo kí là ń pè ní zolomo òun náà làbòsí kí ni wọ́n ń pè lábòsí òun náà ni ẹ̀tọ́ ẹni tó ní ẹ̀tọ́ yẹn ń tó tọ́ sí àfun ẹ̀ ẹni tí ò tọ́ sáàyè ni àwa lọ gbélé lọ́wọ́ àbòsí la ṣe yẹn nígbà táwa náà sì mọ̀ bẹ́ẹ̀ gbogbo wa la mọ̀ pé ẹni yìí ló tọ́ sí gbogbo wa la mọ̀ pé ẹni yìí ló ní ṣùgbọ́n afẹnukò apẹnupọ̀ lérí wípé à fún ẹni tí ò tọ́ sí ìlàbẹ́ fún ní tá a ṣe yẹn ni wọ́n ń pè lábòsí ìyẹn ló fà á tó fi jẹ́ pé àbòsí tó ga jù ó ní ashirik ẹbọ ṣíṣe ó náà ní ká máa wá orogún pẹ̀lú ọlọ́run ẹ̀tọ́ ọ̀tọ̀lọ́run ká gbé kúò fún ọlọ́run tí í ṣàdẹ́dà ká wá gbé fún ẹni tọ́lọ́run ọba dá tí í ṣe ẹ̀dá kílẹ̀ tọ́ ọlọ́run ó náà níjọ́sìn ìjọsìn sì ní ó nítumọ̀ tó pọ̀ tó fẹ̀ tó sì ní àwọn àkóónú tá a ti ṣàlàyé ẹ̀ díẹ̀ sẹ́yìn àwa gbé kúrò lọ́dọ̀ ẹ̀dá àgbé kúrò lọ́dọ̀ adẹ́dà àwa gbé fẹ́dà olànàbì Lukman ń sọ fọ́mọ rẹ̀ pé inna shirika la zulmun adhim nínú ọlọ́ọ̀nìrántí ànábì. ṣí àwọn èèyàn létí nígbà tí Lukuman ń bọ́mọ rẹ̀ sọ̀rọ̀ wàhúwà yàìzùhù lẹ́ni tí ń ṣèṣì ti fún un. yáàbù ọmọ mi kékeré yìí látúṣíríkì ó dọwọ́ ẹ ìmọ̀ àwòrogún pẹ̀lú ọlọ́run jìnnà sí látúṣíríkì bíláì má ṣẹbọ. kí nìdí tá a fi ní o má ṣẹbọ iná ṣíríkà torí pé ẹbọ lazulmon ó jẹ́ àbòsí kan ọ̀rìmọ̀ tó ga jù ọlọ́run wá ní àbòsí tá a ṣàlàyé yìí lórí ilẹ̀ kò sẹ́ni tó ṣe àbòsí tó tó ẹni tó dáadáa parọ́ mọ́ ìfarọ́ àìlọ́lọ́ ìkàdìbà kí ni wọ́n ń pè ní àdáparọ́ mọ́ òun náà ni pé ntọ́lọ́wọ́n ọba ò sọ ó wí pọ́lọ́wọ́n ọba sọ nǹkan tọ́lọ́wọ́n ọba ò wí ó sọ pọ́lọ́wọ́n ọba wí nǹkan tọ́lọ́wọ́n ọba ò ṣe ó sọ pọ́lọ́wọ́n ọba ṣe bẹ́ẹ̀. how can daba tàbó pé nírọ́ kí ni nǹkan náà àyàtúlá àwọn àmì ọlọ́wọ́n ọba ó ń tọ̀ ń pè nírọ́ kí làwọn àmì ọlọ́wọ́n ọba ó náà ní àwọn tíra tọ́lọ́wọ́n ọba sọ̀kalẹ̀ fún àwọn òjíṣẹ́ irú rẹ̀ kùránì ti ń bẹ lọ́wọ́ wa tá a ṣàlàyé lánàá pé òní mọ̀ ayé nínú alẹ́lẹ́ kútú ìsàmàwíyà sálífà àwọn tíra tó ti ṣáájú tàwọ́rẹ́tà ní ìjìlá ní zàbúrà ní kùránì ní alámòjútó àwọn tíra yẹn torí náà alámòjútó ní tí ń jẹ́ kùránì níbẹ̀ lọ́wọ́ àwa mùsùlùmí à ní sí tọwọ́ wọn mọ́ tọwọ́ ẹ̀ lámàá kà á gbogbo ẹni ó bá sì fẹ́ sin lọ́n kóró ju rí ọlọ́run tọwọ́ wa yẹn ni ó máa tẹ̀lé tọ́lá àwọn tíra tó ṣáájú wọ́n jù ú níwèé wípé kùránì ni kó tẹ̀lé nígbà tí kùránì bá dé gẹ́gẹ́ bí ànábì yẹn sọ ọmọ Maryam ṣe sọ nínú sọ́ọ̀tù sọ kí ló sọ nínú sọ́ọ̀tù sọ ó ní inni rasulullahi ilaykum musaddiqan lima bayna yadayya mina tawrat wa mubashiran bi rasulin ya'ti min ba'di ismuhu Ahmad falamma ja'ahum bil bayyinati qalu hadha sihrun ìgbà tí Isa ọmọ Mẹ́ríàmù dé ilẹ̀ Ísírẹ́lì ń jọ náà ó lẹ́yìn ẹ̀yin ará Ísírẹ́lì ìní rasulullahi ilaykum òjíṣẹ́ ọlọ́run ọba ni mo jẹ́ fún yín. musaddiqan lima bayna yadayya mina tawrat èyí tó ṣáájú nínú tírà kí wọ́n tó bí èmi kí wọ́n tó bí ìyá mi tàwọ́rẹ́ta ti wà láyé mi ò pé nírọ́ òdodo lọ́lọ́wọ́n bá fún Musa. ṣùgbọ́n o tàwọ́rẹ́ta yẹn ò ní jẹ́ òpin tírà iṣẹ́ tí mo wá ṣe nínú rẹ̀ ni pé mo bá ṣìrànbìrán súnlẹ̀ tí mi bá dismo Ahmed mo tún wá fún yín ní ìró òjíṣẹ́ kan tí yóò máa bẹ tí ń bọ̀ yá tí mi ń bá di lẹ́yìn tèmi bá lọ tán òjíṣẹ́ náà ń bọ̀ ismu ahmed orúkọ rẹ̀ ó máa jẹ́ ahmed kí ni ń jẹ́ ahmed òun náà ni anabi wa muhammad nínú orúkọ anabi ni e nínú àdìsí imam bukhari ó ń bẹ́ẹ̀ ni mú ata imam maliki náà anabi ní lí khamsatu asmaa mo ní àwọn orúkọ márùn kan ana muhammad èmi ni muhammad ana ahmed èmi ni ahmed ana muhuyi èmi ni muhuyi olùpàǹkanrẹ́ ní jẹ́bẹ̀ aládì yamuhulọ́ ubi ìlẹ̀kúfúrọ̀ ẹni tọ́lọ́wọ́ bá fi pàǹtí ń jẹ́ kẹfì rírẹ́lẹ́rírẹ́ wà á nàlẹ́ haṣíù ìkójọ ní jẹ́bẹ̀ alẹ́ni oṣàrò náà sọ àìlẹ̀ àkọ́dà mi èmi là kọ́kọ́ ẹni tí sàárè ó kọ́kọ́ fàyà fún níjọ́ gbèǹde mi ni màá kọ́ dìde lẹ́yìn mi ni gbogbo àwọn ẹ̀dá yòókù ó dìde wàánilẹ̀ ákìb èmi ni ákìbù kí ni jẹ́ ákìb ìkànnì alẹ́ni ilé iṣẹ́ báyìí ọ̀nàbí èyí tó ṣe bá nàbí mi ò sí lẹ́yìn rẹ̀ mọ́ ànábì sàlàyé ìrìn fún wa ilé yá mọ́ orúkọ kejì tí ń jẹ́ yẹn ni isa ọmọ mọ́ríàmù fi fún wọn ní ìròjọ́ náà pé yàtì mi ń bá dismu ahmed orúkọ rẹ̀ ó mọ̀ jẹ́ ahmed falamẹ́jà òun lè bàyìn náà. kọ́ọ̀lù àdà sèhìrọ̀ mọ̀bìn ṣùgbọ́n gbàtà náà bí dé sèhìrọ̀ mọ̀bìn wọ́n ní idán tó fojú hàn ní alukur'an ìdán tó fojú hàn ní alukur'an tábàwò inú suratul mudaththir ọlọ́run bá lè kí ọlájà kó yí àwa mùsùlùmí itú tí àwọn kèfèrí àti àwọn ọ̀ṣẹ́bọ Mẹ́kà tí wọ́n pa fún ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam nígbà tí ànábì dé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba ní kó mú kúránì wá ó sì ṣàlàyé kúránì fún àwọn kùrẹ́ṣí nígbà náà nílùú mẹ́kà nínú ntànàbí wá ṣe àbí ntànàbí wá ṣe méjì ni ànábì ní sọ fáwọn èèyàn nípa àtàwọ̀hìd tá a bá nígbàgbé ọdún mẹ́tàlá lànàbí lò nílùú mọ́kà ló jíṣẹ́ ó lò ọdún mẹ́wàá nílùú mẹ̀dínà ló jíṣẹ́ ó sì lò ogójì ọdún ní mọ́kà láì jẹ́ òjíṣẹ́ bá a bá ro gbogbo ẹ̀ pọ̀ yóò máa jẹ́ mẹ́tàlélọ́gọ́ta tá a mọ̀ sí sixty three ọdún mẹ́tàlá tànàbí lò ní ìlú mọ́kà tó fi jẹ́ òjíṣẹ́ ọlọ́run mẹ́ta àkọ́kọ́ rẹ̀ wọn ò kírun níbẹ̀ wọn ò sì gba àwẹ̀ kò sì pèpè sí nǹkan ẹ̀yọ kan náà ní pèpè sí kí ní pèpè sí náà ni pé kúlú la ilaha illallah tuflihun ntànà bí wínú ni kúlú la ilaha illallah tuflihun ẹ sọ pé la ilaha illallah tuflihun kẹjèrè kẹsòrìrè àwọn Kùráíṣì àwọn ọ̀ṣẹ́bọ mọ́kàwá láì wí gbólóhùn náà ń jọ náà gbólóhùn tí gbogbo wa ń sọ ìlà ilaha illallah èdè ìlú wọn ni ẹlòmíì lè sọ pé bí àwọn ò máa sọ rárá èdè wọn ni torí pé ọlọ́run ọba ní aran wa ma arsalna rasula illa bilisani qawmihi àní rán òjíṣẹ́ kan àyàfi pẹ̀lú èdè àwọn èèyàn rẹ̀ àwọn tí yóò máa bá sọ̀rọ̀ yẹn èdè tí wọ́n gbọ́ ni yóò máa sọ sí wọn kò ní ní bùkátà sí ògbìfọ̀ èdè yẹn ni yóò máa sọ sí wọn. ìgbà táwọn bí ń bá wọn sọ̀rọ̀ kò sọ la ilaha illallah àwọn àbá ní kílódé tí wọn ò fi ṣe bẹ́ẹ̀ wọ́n ní ìdí tí wọn ò fi ṣe la ilaha illallah ni pé wọ́n mọ̀ tún mọ̀ la ilaha illallah lónìí ńkọ́ ṣebí wọ́n ti tú la ilaha illallah sédé òyìnbó wọ́n ti tú sí èdè Yorùbá àwọn èèyàn mọ̀ tún mọ̀ ẹ̀ kílódé tí wọ́n tún wí láì jẹ́ mùsùlùmí wọ́n yẹ ṣe mùsùlùmí wọ́n sì ń wí láì ṣe mùsùlùmí wọ́n ń wí wọ́n torí pé wọn ò mọ túmọ̀ rẹ̀ gangan wọn ò gbọ́ yé àwọn Lárúbáwá ló gbọ́ yé wọ́n mọ̀ pé gbogbo ohun tí ń jẹ́ ìwórogún pẹ̀lú Ọlọ́run ti di àfihẹ́yìn wọ́n mọ̀ wípé gbogbo ohun tí ń jẹ́ òfin àtọ́dá ó di ń tá a parẹ́ gbogbo ohun tí ń jẹ́ ìfẹ́ inú di ń tá a mọ̀ tẹ̀mọ́lẹ̀ pẹ̀lú lá ilaha illallah ṣùgbọ́n lónìí àwọn olórin tí èyí ṣe mùsùlùmí wọ́n ń ṣe lá àwọn kèfèrí wọ́n ṣe lá wọ́n fi kọrin àwọn èèyàn sọ torí pé wọn ò mọ̀ ṣùgbọ́n àwa mùsùlùmí kí n béèrè lọ́wọ́ wa ǹjẹ́ èèyàn lè máa fi ṣeré sí pé Ṣàngó lọ́lọ́run òun àbókù lọ́lọ́run òun ṣé mùsùlùmí lè fi kọrin pé ìṣeré àdúgbò yẹn ní Jésù lolúwa kéèyàn máa fi ṣeré kọrin ẹ̀rìkẹ́ èèyàn ò ní í sọ torí pé agbọ́n àgbọ́yé tí wọ́n ń sọ ń ta òyìn ìdílé wa wa ò ní gbà wọ́n fi ṣe é láyé àyàfẹ́ ìtàn máa kọ lórin àwọn oníbọ́ọ̀lù tí ọkàn wa ò lọ́bẹ̀ àgbàgbọ́ yẹ ẹ̀ tábà ń wíìnì bóyá nàìjíríà gbá bọ́ọ̀lù àwa borí pé o ṣe o ṣe o o ṣe o ṣe bàbá tá à ń fi bàbá yẹn sí i tó bá yé wa pé ah, ọlọ́run èèmọ̀ yìí ṣe bàbá pé kò sínú orúkọ ọlọ́run lẹ́sẹ̀kẹsẹ̀ láàyè orúkọ orin yẹn padà àdúpẹ́ o ṣe àpò o ṣe o èyí tó kù lẹ́yìn wá bá wa ṣe aláwo o ṣe àkóṣe o èyí tó kù lẹ́yìn wá. a change ẹ̀ anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run ọba wa fún ní àyà yìí nínú Quran ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n ta kó nínú sọ́ọ́tù mudafir ọlọ́run ní ya ayọ̀ alimudafir nam. ọlọ́run ní mo pe ìrẹ́ mudafir òun náà ni ẹni tó daṣọ borí gbogbo alágbọ́tàn yẹn nípa ẹ̀rù tó ba ànábì nítorí pé ó rí jìbìrì ní rírí ojú ní sánmà tó bo sánmà láti ibùwọ̀ rẹ̀ sí ibùyọ oòrùn sí ibùwọ̀ oòrùn ṣé o pé ó gbogbo nǹkan tó rí kò rí nǹkan kan sánmà màláìkà ní rí ní téèyàn ò ò ní dákú lànàbí wa sá wọlé pé kí wọ́n daṣọ bò ó ọlọ́run wa ń pè pé kí wọ́n tó daṣọ borí mọ́lẹ̀ kóòm dìde fàǹdìr lọ́mọ kìlọ̀ fáwọn èèyàn ìlọ̀ tánàbí ń kì fáwọn èèyàn méjì wá ní ìlọ̀ náà àdíkìlọ̀ ànábì ń kìlọ̀ fáwọn èèyàn ànábì ń kìlọ̀ ìyà iná fún àwọn èèyàn wípé ẹ mọ́ ṣóòṣà ẹ mọ́ ṣẹbọ. ẹ tẹ̀lé tọlọ́hún kẹ́ ẹ lè náà wọ̀rọ̀ olúwa rẹ gbé olúwa rẹ Allahu náà. àwọn aṣọ rẹ kò rí pé ó wà ní mímọ́ fọ́ wọ́n rú jísà bá. àwọn pa wọ́n tì ta kété sí wọn kó jìnnà sí wọn. wala tamnun tastaksir má ṣe máa tọrẹ tastaksir lẹ́ni tó ń béèrè ọ̀pọ̀ ìdí tó fi ń tọrẹ ni pé o fẹ́ gba púpọ̀ lọ́dọ̀ àwọn èèyàn má ṣe oore nítorí pé òun retí ẹ̀san rẹ̀ lọ́dọ̀ wọn. wàmọ́ nínú wàlẹ́yìn ìdáyà gòṣà wà ní àárí ìdá tẹ̀jálà wà mí kọ́lá kọ̀dákàrọ̀ wà ní nfa ìdí sàáyé nísàlẹ̀ rẹ̀ wà má lè a ibi tí mo bẹ́ lò wà má lè a hadin ẹ̀ńdà omi ní àmẹ́tì tu jìzà má lè a hadin má. ẹ̀ńdà omi ní àmẹ́tì tu jìzà. oore tó ṣe ọrẹ tí mùsùlùmí tan oore tí mùsùlùmí ṣe máàlì ahadin indahu min ni'matin tujiza. ọrẹ tí mùsùlùmí ta dáadáa tí mùsùlùmí ṣe kìí ṣe nítorí pẹ́nìkan ṣe dáadáa sí tujiza. kìí ṣe nítorí pẹ́nìkan ṣe dáadáa sí tujiza tó wá fẹ́ san ẹ̀san dáadáa tó ń tọ̀ ń ṣe sí padà. ìlànà ìlàbìtì gan-an á wájì hí rọ́bìhìlẹ̀ àlà ìdí tó fi ń ṣe bẹ́ẹ̀ ni pé ó ń wá ojú olúwa rẹ̀ àlẹ́ àlá ọba tó jẹ́ pé òun ló ga jù lọ. mo rò bó tiẹ̀ ìdí tó ń fi ṣoore ìdí tó fi tọrẹ ni pé ojú ọlọ́run ní wá kìí ṣe pé ó fẹ́ san ẹ̀san oore tẹ́nìkan ṣe fún padà ló fi ṣe dáadáa ọlọ́wọ́n sọ fún anabi wa muhammad pé wàlá wàlá tamnu tastaxir nítorí náà má ṣe tọrẹ nítorí kó lè rọ́pò gbà nam. wali rabbika fasbir fún olúwa rẹ fasbir ṣe sùúrù ní ìlaragba bọ́lá o bá ń béèrè nǹkan kan lọ́dọ̀ ọlọ́run tó bá wà nǹkan kan lọ́dọ̀ ọlọ́run bọ́lá o bá tí ì ṣe ṣe sùúrù ọlọ́run padà ṣe é ọlọ́run ní fi wọ́n lẹ̀ ìdá nukirọ̀ fi nà kóró nígbà tí a bá fọn atẹ́gùn sínú wo tá a bá fọn fèrè. fàdáníkà yàwó má ibi yàwó mú àti. ọlọ́run ní dáàlìkà dáàlìkà yàwó má ìzìn ọjọ́ tá à ń sọ yìí yàwó mú àṣìr ọjọ́ ìnira ni ó jẹ́ o. fún àwọn kèfèrí gẹ́rù yẹ̀sí kò ní rọrùn rárá. ẹ ẹ ibi tá a lọ gangan nìyẹn ní ìlú mẹ́kà à ń pe arákùnrin kan ní aliwali ọmọ mùgbírọ́ ọ̀ṣẹ́bọ́ni alátakò ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n nígbà tí ó gbọ́ alukur'an ọkàn rẹ̀ gbà wípé kùránì yìí kìí sànábì ló gbé kalẹ̀ kìí ṣàtọwọ́dá ànábì kìí ṣòlóhùn ọlọ́run ọ̀dọ̀ ọlọ́run lélẹ̀ tí wá eléyìí ò lè jọ́rọ̀ ọmọ ènìyàn torí pé ó nímọ̀ púpọ̀ nípa ewì àtọ̀rọ̀ sísọ àti mẹ́sẹ̀ ń gbọ́rọ̀ kalẹ̀ òun wá sọ ife ọ̀rọ̀ yìí kò lè wá látọ̀dọ̀ ẹnìkan àfọ́dọ̀ ọlọ́run nígbà lẹ́yìn làwọn Abu Jahal àtàwọn ọ̀ṣẹ́bọ̀ míì wá ń lọ sọ pé a ò ti yá àgbà fánábì ló wá yí ọ̀rọ̀ rẹ̀ padà ọlọ́run ní dárú ní tẹ̀síwájú. fi mí sílẹ̀ wàmẹ́nìkọ́lá tó wàhídà pẹ̀lú ẹni tí mo dá wàhídà lónìkan ẹnìkan ò ràn mí lọ́wọ́ láti.